oṣù àbùkún tá a wà yìí ṣọ̀ṣọ́ àrùn kẹrì oṣù àpọ́nlé tọ́lọ́n bá ṣe fún àwọn mùsùlùmí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n fàyè gba ìsìláàmù tẹ́lẹ̀ ni wọ́n ti ń fàyè gba ìsìláàmù lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn orílẹ̀-èdè tí ó fàyè gba Islam àwọn náà ni Rọ́ṣíà wà wọ́n pẹ̀lú àwọn ọlọ́run wọ́n ti fàyè gba ìsìláàmù pátápátá nínú àwọn orílẹ̀-èdè tó ìgbà islam òun náà ní germany wà àwọn náà ti gba ìgbà islam pátápátá ẹ̀yìn tí ó wá jẹni lójú òun náà ní united states of america pàápàá jùlọ ní new york wọn fa ìgbà islam rárá kò sí ẹ̀sùn sí ní new york tó ti jẹ pé obama ló tún rọ díẹ̀ ní gbogbo united states of america pátápátá lásìkò tiẹ̀ òun ló tún ó tó rọ̀ díẹ̀ ọ̀nà ọlọ́gbà rọ̀ ni pé ó gbá wọn òfin kan jáde torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá rí ẹni tí ó lè jẹ ìbáà tàbí olómi kọ́ọ̀bù wọ́n bẹ̀ lóko yìí onígbọba tó sá so wọ́n máa lẹ̀ lóko yìí òun ló padà gbá wọn òfin lẹ́kẹ̀ ẹni yóò jọba irú rẹ̀ wọ́n gbá wọn adájọ́ kankalẹ̀ tó jẹ́ káwọn èèyàn stop ṣùgbọ́n látara kòrónà fáwọn sí àwọn èèmọ̀ míì ọlọ́run bá ti bá gbé jáde ní united states of america nínú kẹta ọkọ̀ jọ ní lójú ni pé ẹni tó jẹ́ trump gẹ́gà ní áùsì rẹ̀ gẹ́gà ọfà ìgbà ìtọ́ nípa èyí tí ó káwọn èèyàn máa wá jẹ ìtọ́ ní eh, ààfin rẹ̀ tó ń jẹ́ pọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ pé olóòjọ́ yọmọ lè túmọ̀ á òun gẹ́gẹ́ bá wọn sọ̀rọ̀ ó bá wọn sùn ní sọ̀rọ̀ nípa pé òun kí wọn tó ń rẹ̀ sọ pé ṣáàrù kẹrin ṣáàrù mubarak èyí tó wá jẹun lójújù níjẹta wá ní pé ọwá fàyè gba ìyàwó pípé iná mùsùlùmí ń dùn ní united states of america ni pé kò ṣẹlẹ̀ rí kí wọ́n pè wọ́n tó àlàáníyà kí wọ́n pè wọ́n àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mùsùlùmí ti ń bẹ́ẹ̀ ní united states of america wọ́n máa ń sọ pé wọ́n ní ní three million ṣùgbọ́n three million wọn yẹn tábà gbé sí percentage kò ju one percent lọ one percent so àwọn christian ló pọ̀ jù bẹ́ẹ̀ seventy kìíní kan percent ni wọ́n kọ́sẹ̀ tó kan àwọn bòdíyà àwọn bòdíjìn àwọn tó tẹ̀lé wọn so mùsùlùmí ò jẹ́ ọ̀rọ̀ ọmú bẹ̀ rárá ipa mùsùlùmí ń bẹ́ẹ̀ one percent náà ni wọ́n one percent kọ́dà wọ́n tẹ̀ tó wọ one percent yẹn ní two thousand and fifteen sásìkò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní zero point ni wọ́n ṣùgbọ́n látara náà lọ́wọ́ so Trump fàyè gba kí wọ́n pè ọ́ sí New York tó jẹ́ pé àwọn oníròyìn wọn gan gbé pé a kò ṣẹlẹ̀ rí nùtà kí wọ́n pè ọ́ sí New York so látara dáadáa rí nítorí pé àdéhùn tó bá gbogbo àgbáńlá ayé so tá a bá tò gbogbo kọ́ńtì jọ so amẹ́ríkà rí ìdá kan nínú ìdá mẹ́ta problem tó ń kálukú wa ní lágbàá lágbàá coronavirus torí báwọn tó ti mú ní kọ́ńtìnẹ́ǹtì wọ́n ti lé ní one million ten thousand àwọn tó ti mú one million ten thousand so àwọn tó ti mú gbogbo àgbáyé òní three million plus náà three million plus wọ́n tẹ̀sẹ̀ wọ three million plus three million fifty thousand wọ́n tẹ̀sẹ̀ wọ plus so ṣùgbọ́n Amẹ́ríkà nìkan kó one million ten thousand plus nílẹ̀ àwọn tó ti wá ọ̀fà sixty thousand sixty thousand people so tó yẹ pé lánàá nìkan gan wọ́n tó lé ní one thousand three hundred so gbogbo àwọn ọba àti sọ pé mo wà lórílẹ̀-èdè nàìjíríà kẹ̀kẹ́ sí àti ìwọ one five àti ìwọ one thousand five hundred àti ìgbéhàn tó ti tó ti lálàáfíà ń bẹ̀ so àdéhùn yà lọ bá àwọn gán àwọn yóò sì mọ bí tí wọ́n ti sọ pẹ̀ èmi bá ẹ̀kẹ́ sọ̀rọ̀ lánàá nínú àwọn tí ọlọ́run bá bókun nínú mi ó wá sàlàyé pé tá a bá mọ kọ̀ǹdíṣàn tó gbé èdè wà ní tó ń lédè nàìjíríà yìí wà a ní máa ronú pé wọ́n wá fún wa ní kí ní kẹ̀kẹ́ mọ́ ọlọ́run jẹ́ kí nàìjíríà yìí ó dá kọ́ máa wo olùyẹ̀ lójijì torí pé nǹkan sáà ń sunwó ta gbọ́kànlé nínú ẹ̀lẹ́kùn nígbà tí gbogbo àgbọ̀n láyé ti tilẹ̀ tó ń kálukọ̀ máa jáde mọ́ àwọn tí epo ọ̀rá mọ́ epo tó wá wà lẹ́sìn wọn rí tà kò lè ní twelve billion barrel tí wọn ò rí tà tó wà lórí omi ọ̀sẹ̀ ní bí ibi tí mútó ọba ìfẹ́ ni ó rí ipò ibi táwọn tírénì ọba ìfẹ́ àwọn gbogbo àwọlọgbà àwọn kẹrin tí ọba ìfẹ́ ni ó rí ipò látara tó wọn ṣiṣẹ́ wọn rí ipò ta epo yẹn wá ní wọn fi ṣe pọ́jẹ́tì tọdún yìí fífi kìíní kan eh, dọ́là ni wọ́n fi ṣe ipò tí wàá jẹ́ wá sí twelve dọ́là ọjà wálẹ̀ pátápátá bó ti wá já yẹn náà wá sí ah, àtòlùdà.

wọ́n sì ń rówó oṣù tí wọ́n gbà lọ. àwa tá a tẹ́ ìjọba ní láàrin kẹ̀kẹ́ gbà àwọn sì ń gbowó oṣù wọn lọ. kódà tó ní pé pẹ́sidẹ́ǹtì wa ti jẹ́ Muhammadu Buhari ó tún gbìyànjú lẹ́yìn tọ́lọ yìí ọdún twenty three ló ní wọ́n ti máa sanwó fún wọn ọdún twenty ló ní wọ́n ti máa sanwó oṣù tó ti jẹ́ pé ọjọ́ Friday ọdún twenty ní ìlú ti sanwó oṣù àwọn ọmọ àwọn òṣìṣẹ́ nítorí fún ìyẹn pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ tó ń káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àwọn secondary school primary school ọdún twenty four ló ti sẹ́fún wọn. nígbà tí kíni bá fi lọ tó tọ́ sí owó ọ̀wọ́lé mọ́ èyí tí ń bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n ń ná tí ọ̀bá padà tẹ̀ sí kẹ̀kẹ́ mọ́ gbogbo tí òun lè dá pátápátá torí pé ní ìgbéyàwó ọmọ ẹgbẹ̀dọ̀gbẹ̀ two thousand and sixteen ló ti yẹ kó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn òun ni Saudi ṣe lẹ̀ ṣe pé nǹkan mílíọ̀nù gbẹ gbogbo dúkìá táwọn máa ń rí pátá wọ́n ti fi five percent wọ́n ti fi lẹ̀ lóṣooṣù five percent gbogbo dúkìá tó ń rí five percent ẹ bá àwọn akọ sílẹ̀ sẹ́yìn náà àìsá mọ́ nǹkan ńlá tẹ̀lé àjálù tẹ̀lé èké two thousand fifteen ti epo wálé pátápátá yẹn ráyè mo ti Saudi gbàdá nẹ́nu ìyẹn wọn kọ̀ ọ́ lọ́gbọ́n wọ́n wá dé sí ní ẹ̀kọ́ ní five percent wọ́n fi lọ sí ten percent láti two thousand fifteen ẹ máa fi ten percent ohun tá a bá ń rí lójoojúmọ́ ẹ máa tó pamọ́ ẹ máa tó pamọ́ àkókò yìí ìyẹn làwọn àgbàdà ń lò wáyé nàìjíríà ò ní kẹ̀kẹ́ ẹjẹ́ apín gbogbo ẹ̀ ìkíní ń bẹ ńlẹ̀ apín ní òkúdé lọ́la níṣẹ́ ìlú ti bá àti pé gbogbo ẹja wáyé epo táwọn tá a gbọ́kẹ̀lé tá a fi yàtí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ káyà epo ni ọ̀hán àtàmọ́ yìí pé twelve billion barrel látàbámọ́ tó ń pè sòrí bẹ lórí omi ní ìsìnkú pé tí ó rà kódà wọn wọ ẹni tí ó gbà ní náwìn tí ọmọ àwọn àlàdé wọn wọn bá yá ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì ní sọ pé àwọn ọ̀gbọ̀n tí bá wọ èsì tó àwọn ọmọ tó jẹ́ àwọn èèyàn ọ̀rọ̀ lájẹ́ ti gẹ̀ẹ́sì jáde lọ́dọ̀ ẹgbẹ́ àwọn ní ọ̀kẹ́ ìgbà àgọ́dọ̀ ni à ń rí àwọn wáyé dá sí ìsúta rí sínú làwọn aṣọ bá tó fún mi. tó àbúrò yẹn tó jẹ́ nǹkan tó yẹ pé gbogbo orílẹ̀-èdè ilé ìlú lórí ètò ọrọ̀ ọjà ilé ìsìlẹ̀ ọ̀tọ̀ lálàáfíà èyí tí ọkà máa máa pè lọ́rọ̀ ajé ọrọ̀ ọjà ẹ̀ẹ́dẹ́ kárakátà tó lómi tó àwọn tí bá ń ṣe business tó wá jẹ́ pé nǹkan tí interaction ilé ọjà wọn wọ́n mọ̀ tó mọ̀ nǹkan táwọn ìdí ọ̀rọ̀ pé ọjà ìkùsínú làásà lọ ń tọ́jú àkùsínú náà lè kọ́pọ̀lọpọ̀ náà ti lè kó ti mẹ́rin tó tó tọ́nu kalẹ̀ kó lé lọ́wọ́ ọlọ́run ọba àlejòọlá kó sànù ìkọ̀kan wa tó kó bá wa ní orí ìṣe kó bá gbé kó áìsì lábẹ́ wa àjẹ